سورة المسد بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. ọwọ́ àbílẹ̀ abì méjèèjì ti ṣòfò òun náà sì ti ṣòfò àwọn ọrọ̀ owó rẹ̀ àti iṣẹ́ rẹ̀ tó ṣe kò ní í ṣe ní oore kan. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب yóò wọ iná jíjò fòfò àti ìyàwó rẹ̀ aru igi ìsẹ́pẹ́ ẹlẹ́gùn. في جيدها حبل من مسد. tí ó sì ní okùn lílọ́ lọ́rùn.